gbè fún un ó fẹ̀yìn pé ká kírun sókù la ká lọ bí jẹun ti sin ká tẹ̀lé ọbẹ̀ ká jọ sin bí mayuta kọ́ra bubi abudulayi mula nínú tí a fi súnmọ́ lọ́wọ́ bá ní tá à ń gbà ládàáni lórí níta bí wọ́n súnmọ́ lọ́wọ́ tá à ń gbà ládàáni lórí láyà jùsù kọ́bùn lẹ́hàdáyà alẹ́ ìṣẹ̀rẹ̀ àná àwọn àfààní kò lẹ́tọ̀ọ́ kọ́ sọ́pọ̀ ń gba ẹ̀bùn lé lórí inú ṣẹ̀ríà kílẹ̀ rí wọn kódà tó bá lọ kírun ó ṣe kéré tabaka Quran gbogbo yẹn àfi máa ń ṣe lọ ni àmọ́ ń gbalada lórí ẹ̀ kọ̀lẹ́tọ̀ kọ́ gbọ́ wọlé lórí nínú ìṣẹ̀lẹ̀ à kọ̀lẹ́tọ̀ kọ́ kírun sókù la kọ́ a máa bọ̀kọ́ tó ẹ bá ní wá oúnjẹ tá a jẹ o kọ̀lẹ́tọ̀ kílẹ̀ rí àwọn àfa lórí ẹ̀ wọ́n á mú àdìsù àbí umama wa tó ń bọ̀ wá látọ̀dọ̀ anabi wa Muhammad sọ̀sán ọ̀sọ̀ pé man shafa'a li akhihi bi shafa'atin ẹni yòówù. tó bá ṣí